إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون نعم. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ۖ ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله إن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون جزاكم الله خيرا نعم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أتي

النمو والعلو والنهضة مطمئنان الله بعد يتذكر ويبدي الصدقات أي وينمي وينمي الصدقات ويزيدها وينمي الصدقات وينمي ويزيدها أنا أريد أن أستطيع رغبة الرابية رغبة الرابية إلى علق وعلى الطريق إذا إذا صب فانتفخ وعلى so nínú àwọn ọmọdé ṣe ń lò lónìí ìkànnà máa ń ní kí ẹ máa ti pé ẹ rọ́bà ṣe ìyẹn ni pé ó lékún ó sì gbèrú ó sì ó sì tún ga olówó so iná ni ọ̀rọ̀ ọ̀rọ̀ máa máa tọrọ ṣẹlẹ̀ lábẹ́ sọ̀rọ̀ káyọ̀ ní ìyá bẹ́ẹ̀ náà wọ́n sọ pé a ń tọkọ ọmọ ọmọ ọmọ ya abá ní ọmọ ẹ̀yìn pé ẹ̀yà abá ní ọmọ ayé azuyada azuyada ọ̀tán máa máa lànà àdàdà ọ̀nà rẹ̀ so bẹ́ẹ̀ nínú hadith anabi masu sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ yẹn náà ìfọ̀kọ̀já pé hadith في أسانيد عبد الله بن أبي بكر رضي الله عنه أحد الصحابة والله ما أخذنا لقمة إلا ربا أكثر منها أكثر منها من أسفلها من أسفلها اليوم جاتنا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن جاتنا نجات الصحابة كان هذا كان في ما نبي سبب ما أخذنا لقمة منها سبحان الله táwọn bá ti bù kan táwọn bá ti bù nínú oúnjẹ táwọn bá ti bù báyìí ọ̀kẹ́lẹ̀ kan báyìí bẹ́ẹ̀ ilà rọ́bà min tahtiha akthar min tahtiha ilà rọ́bà akthar min asfaliha. so àti tó tún pọ̀ tó tún pọ̀ táwọn bù lọ́nà ọ̀tún sẹ́kìn àdókùnrin àdókùnrin tó ọ̀dọ̀ bá kàtúbọ̀ àìmọ̀dé sọ̀rọ̀ sọ̀rọ̀. لنا من حديث من صحيحات النبي صلى الله عليه وسلم ما تصدق ما من تصدق من تصدق آه، بيد تمرة من كسب طيب والله لا يقبل إلا الطيب فإن الله يتقبلها بيمينه صلى الله عليه وسلم سبحانه وتعالى فيربيها له كما يربي أحدكم قلوبه حتى يصير كجلد رقم كنا يربي يعني يربي وعلي يربي النبي صلى الله عليه وسلم في انتوش دي دي تمرد تمرد عندنا تمرد انتوش صلاة الله أكبر من كسر طيب والله لا يقبل إلا طيبا من بي إكاتو دانيو بسنا تودارو دي صلاة من بي أو توري أو أدانا داري تو دانيو تو دي حلال أنا أباسري وجود عن قطيع ذات لا يتدى لما من ذات سبحانه وتعالى فتقبلها بيمينه أنا أبا أتبع sàrà yẹn bí ẹni ìrì pẹ̀lú ọwọ́ ọ̀tọ́ yẹn ìtìbátù yẹ bi àlẹ́yẹ́dù lè ná fọ́nà ọba ọmọ àdéhùn yìí wọ́n sọ wọn pé ọmọ àdéhùn yìí rọ̀kẹ́tà ọ̀dẹ́ rọ̀kẹ́tà ọ̀dẹ́ yìí yẹn nkíni kẹjọ wọn náà ọ̀dọ̀ yẹn mẹ́nu. náà fẹ́yọ̀rọ̀ bí hàlà aláàbà máa lè dèkí sàrà tó lága sàrà àwọn kọ́mà jẹ̀rú ẹ̀ sí kọ́mà jẹ̀rú ẹ̀ fọ́tọ̀ kàmá yọ̀rọ̀ bí àhàdùkù olówó àhù tẹ́ ẹ bọ́ kálukú wa ó kálukú àmì sọ́kọ́sọ́ ní ó kálukú àwọn tí wọ́n nẹ́sìn nẹ́sìn máa ń tọ́jú ẹ̀ mẹ́sìn tí wọ́n bá bẹ́ẹ̀ mẹ́sìn kékeré bá dọ̀fẹ́ rí kékeré ẹwà kékeré òun náà ń pè ní àlùmọ́ọ̀ àlùfọ̀lówó ọ̀rọ̀ ní àlùmọ́ọ̀ so hata yosera kazaba títí fi adi pé ó dàbí òkè ẹni tó kazaba dàbà kátó ọmọ ṣe yóò ga àbí òní hmm. ga yóò ga <laughs> ọ̀rẹ́ tó bá dẹ́gùn gan ẹni máa ṣe máa لهذا قلنا عن الصحابة النبي رضي الله عنهم أصل الصحابة وأنتم أني سيد الخير عفوا سعد الخير سعد الخير لا حقر مدة سام أنت دانوا أنكم أنا سيد الخير أنتم كما تدرس كما تجمع سراي وأنا وسري ما تكن كم سراي سبحان الله قص سراي من رضي الله رضي الله عنه رضي مدة سام أنا كنت بقى كان كان كان في nínú àgbà tán lọ́jọ́ kan náà bí sọ pé sọ́lọ́ lọ́sọ̀ tí wọ́n sẹ̀mí pẹ̀lú kò fi hàn wọ́n fi ọjọ́ wọn hẹ̀ mọ́ kò bá fàn kẹfẹ́ ọjọ́ wọn hẹ̀ ẹ̀ so àbótí náà lọ́jọ́ aláàánú wọn fà sọ̀rọ̀ yọ ọ̀hún fún mi. so that eh, nínú ìsìlá àwọn nínú èdè lọ́wọ́ àwọn nínú ṣẹ̀ríà so lọ́dọ̀ àwọn hànàfíà الفضل الخالي عن العواد في البيت الفضل الخالي عن العواد في البيت تمام الفضل الفضل الخالي عن العوض في البيت هنا هنا عليكم tí kò ní pé ntẹ́ dà papọ̀ ntẹ́ dà papọ̀ lọ́dẹ̀ ntẹ́ bá ti sàlékún lọ́dẹ̀ àlékún alifadlo tẹnikẹ́sì ẹ̀rìbà àlékún tó máa nínú ìdílé àgbà nínú tó máa tó ní òun náà nìkíni alifadlo ẹ̀ alifadlo so wọn náà ní alifadu káàtì tó wọn bá tààrí rèé lọ afáwa ẹ eh, eh, muhammadu hussein al-asahani tí wọn jẹ na èdè lágbára tí wọn na jẹ náà na onífòwò wa na jẹ ìlànà kan na jẹ náà òbúra nítorí bí na tù wọn ti tààrí fún rébà ní èdè lágbára ní àzíyẹ́dẹ́fọ́ na tó náà. in ja riba az-ziyadatu ala ra'sil mal in wa rima az-ziyadatu ala ra'sil mal wa rima lughatun fihi al-sarina la yutama wa rima lughatun fihi ala al-badal ana wa rima lughatun fihi ala al-badal yani ke memu yaja aswaqu al-ba to ande al-riba tó lẹ́yìn tí wọ́n wá ń pè nínú sẹ̀ríà lórí ziyada kan pàtó ziyada kan tó pé قصص في الشريعة على وجه على وجه مخصوص على وجه دون وجه ثم قصص في الشريعة على وجه دون وجه يعني في غير دعاء سبحان الله فون كاكاتي أبسط كاكاتي tí wọ́n bá ti rí báyìí wọ́n ní ah, àlékún bá ń bí kíní yìí o so lálẹ́kún tí ọ̀tọ̀ tó yẹ kí wọ́n rí so ọ̀dọ́nàdà ànàfíà bá yọ̀ sọ pé wọ́n ní wọ́n ní alifábùl kọ́lé wọn ní wọ́n ti bẹ̀ àlékún tí wọ́n ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹnìkan síra wọn wọn tán jọ ta kan fún wọn wọn tán jọ gbà padà lára wọn tí èsì kún wọn ní tí wọ́n dà padà so ti professional tó láàrin méjì so àbí eléyìí ọgbà àlékún alùpàdù kọ́lí tí ò ní sí pé ánàlẹ́ wá ṣègbè tí ò ní sí pé kankan ní ntọ́pá ìtọ́jà ọ̀rọ̀ látọ̀dọ̀ ntọ̀n òsì yẹ àti àtọ́jà ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ tó ntọ̀n níbi tí o tẹ́sán fún ọ̀dọ̀ ṣe. lọ́dọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ rẹ̀ yà ó ní àpò àlàyé wà àlàyé wà rẹ̀. عقد على عوض أقدم على عوض أقدم على عوض مخصوص بعوض غير معلوم التناصب غير معلوم التناسل غير معلوم التناسل التناسل حالة العقد غير معلوم التناسب نعم في معيار الشرع حالة العقد أو تأخير قلت أخيرا أنا البدلين أو عن أحدهما أو عن أحدهما هذا عن الحنبلة الحنبلة في قضاء نعم في قطع حنفية ممكن فلقه إن شاء الله هذا أخنا هذا التفاضل في أشياء ونساء ونساء ونساء في أشياء مخصوصا في أشياء من الفضل الخالي أما العوض البيت آه. نعم الفضل خالي من البيت أنا العوض من البيت هذه خصوصا وحنفية لا دعنا شافية أقصنا العوض مخصوصا بعوض غير معلومة التناقض so once once takókò tìmọ̀tì ń pè fúnra wọn wọ́n dọ̀ṣẹ̀ nǹkan fún wọn lórí pé ẹwà tí wọ́n fi rẹ́pò fúnra wọn wá ṣùgbọ́n irú nǹkan wo ni maxos tó dá ẹ̀ṣẹ̀ kan pàtó kan ni bẹ́ẹ̀ ẹwà tó ń rẹ́rì màlúù ṣùgbọ́n tí wọ́n fi ṣe èyí tí wọ́n fi ṣe èyí tí wọ́n fi dà padà ní ẹ̀kan àrọ̀ mi rẹ́rì màlúù ní tamaso èèyàn ọmọ pé wọ́n ṣe dédé ara wọn kò ló ṣe déra wọn wọn ni wọ́n tó ṣe dédé ara wọn tó pé الجهل في التماثل من والتفاضل والتفاضل الجهل في التماثل والتقابل الجهل في التقابل دون التماثل الجهل في التماثل دون التقابل سو هذا لما بقى مرام so بقى الجهل في ماشي لا ترى تأخير آه، لا ترى آه، في màá لا ترى pé kí في fi ọjọ́ kún ọjọ́ tí wọ́n san gbèsè kò tẹ́ غير معلوم التماثل في معيار الشرع nínú òṣùwọ̀n ṣẹ̀ríà. so ń lákàyè á lè sọ pé kò àwọn tẹ̀yàn máa nìṣó dáná wọn sọ wọn ṣẹ̀dá wọn àmọ́ kí ni wọn àmọ́ tàmásù lọ ọkọ̀ wọn àmọ́ hálàtà nígbà tí wọ́n ṣe ákùdù yẹn lọ́wọ́ àwọn tó àkérò ánì gbàdàlẹ́ àwọn àn àdìsímà àbí pé pé nígbà tí wọ́n tẹ̀dọ́ fúnra wọn kàn tàkérò bẹ́ẹ̀ torí pé ìtìhádù jíǹsì sọ àbí ìkìláfù jíǹsì lè ní abẹ́jọ́ rẹ̀ ṣé ń gan ara ẹni ó lè yàtọ̀ tó bá sì yàtọ̀ so ìyẹn ni pé lamio ham tamasul so lamio lamio ham tafawut so wọ́n lè wọ́n lè yàtọ̀ síra wọn pé kìí ṣe pé jaza jaza kínú tọ́kíẹ́ pé nǹkan tí wọ́n jọ ṣe kínú kọ́ mọ̀ sí dídí ara wọn ṣé ìṣẹ́yìn fún bá yàtọ̀ àti jíǹsì bá yàtọ̀ hmm. ṣùgbọ́n lábùdá wọn bò so tí wọ́n bá jẹ́ pé àwọn méjì wá fúnra wọn nìkan yẹn tó ti yé so àbí ẹnìkan fún ẹnìkan fún ẹnìkan ẹnìkan ẹnìkan mú gọ́gọ́ láti ojú gọ́ọ̀dù wá ẹnìkan fún sílvà ọwọ́ padà wá gbà lọ́ba ya so rìbá nasa ti ṣẹlẹ̀ rìbá nasa ó ti ṣẹlẹ̀ so tàrífà àwọn àwọn ṣàkànábìlà tàfáàdọ̀ náà fi àṣìyà kí nǹkan lẹ́kún ara wọn sọ̀rọ̀. تفضل في شيء يوم ما وان بربا الفضل ربا الفضل so ó sì dẹ̀wà níbi kíní gan náà so níbi ribà nìsa náà so wọn nasa wọn fi àṣìyà so nasa ó lè ṣẹlẹ̀ ribà nìsíà ribà nìsíà lè ṣẹlẹ̀ so ìyẹn ni pé ìrẹ̀ pẹ́lẹ̀ fàlùdíńsì ọ̀sìn so tẹ́lẹ̀ pé wọ́n kálukú kò ní takọ́bù so ribà ti ṣẹlẹ̀ ribà nìsà ti ṣẹlẹ̀ ní màkúsùn bí àṣìyà tẹ́lẹ̀ pé àwọn kankan pàtó iná ni rìbá wà bẹ́ẹ̀ rìbá máa ń wọ̀ àwọn kan náà ni al-amwal ar-ribawiyya al-amwal ar-ribawiyya tó lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ al-amwal ar-ribawiyya iná ni kìláàfù wà bẹ́ẹ̀ mẹ́ẹ̀kì kí ni àwọn kan yẹn tí nǹkan mẹ́fà tí anábì sọ̀rọ̀ sàn tí a dákan bí àrídẹ́ àdéṣọ́ bá dáṣọ́ mùsùlùmí sẹ́mi fi hàn àríṣẹ́ àdìkọ́tọ́lọ́ ọjọ́ àlùmọ́ tí nǹkan mẹ́fà ìrọ̀sílá bí ara àwọn jùmọ̀ làmá àti àwọn bàhíríà àwọn bàhíríà ló pé nǹkan nípa àwọn ìtàn náà àwọn jùmọ̀ sọ pé bọ́dọ̀ wà ní ìtumọ̀ rẹ̀ nípa pé nípa tí èèyàn bá rí pé ìdí tí wọ́n fi sọ pé nǹkan yóò sọ kí rìbọ tí dídí rìbọ ló ṣẹlẹ̀ bí àwọn kan yìí tó bá yẹ pé wọ́n bá ti rí déun níbi nǹkan ní yọmọ ní ìdájọ́ rẹ̀ tí wọ́n bá rí déun níbi kí ni ẹ̀là so obìnrin ló fi tààlé rẹ̀ pẹ̀lú ẹ̀là tó yàtọ̀ sí ẹ̀là tí a ní sọ. náà ní kúkúrú so rìbá wọn àwọn bàbá wọn sọ pé òun náà ṣe ìyá ìrọ̀lá نعم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا الربا احنا تعرفنا عن النشر سمعنا ليه بدأت هذا ما عشان جاء dimension albero kan da sabai siwaju inda ya fi masu kwa abin da idan na fiye da tsaka a hamda tsaka na ta fiye da ولازم يكون يدياته مبتدع الجاهليون نفسه أنهم يشركون سو هذا في الربا أهم الربا في بيع تقنية كما زاد في الربا كاي يقول لك تبقى كمان ما كنت تبقى كمان سو طبعا في البيع lápèjú ẹ̀sìn èèyàn láṣọ ọbẹ̀ taṣọ mẹ́wàá ọbẹ̀ taṣọ mẹ́wàá fẹ́ nìkan yóò fi gba aṣọ mọ́kànlá dọ́dọ̀ rẹ̀ <coughs> bẹ́ẹ̀ rọ èrò ìran aṣọ tí ọtọ́ ń fẹ́ ta náà kọ́ lọ́wọ́ ìfìrà lọ́dọ̀ ẹlòmíì ó wá ní aṣọ mọ́kànlá tó ń ta yìí o wọ́n fi gba mẹ́wàá wọ́n dọ̀dọ̀ dọ̀dọ̀ بيع المسلم بالمسلم نعم كده ينتقل والمسلم بيع بيع المقايضة بيع المقايضة أفلقنا ما وسائل الغش كده بيع ọ̀dàjù lọ́nà bá ń lọ rẹ̀ kẹ̀kẹ́ wọn tàbí sọ̀rọ̀. ok ṣe wọn pé ọ̀nà tó sọ bẹ́ẹ̀ kò fẹ́ sí ọ̀tọ̀ láàrin ẹni tó sọ bẹ́ẹ̀ pẹ̀lú pé ẹni tó sọ pé wọ́n máa fi lọ tí wọ́n bá ní ńlá káì tí wọ́n ní o à ń sọ̀rọ̀ ńlá káì tí wọ́n ń sọ̀rọ̀

wọn kó fún ẹbá ọjọ́ tó ń bẹ tèrè lákìtàn tó ní oníjà fún mẹ́wàá yìí mẹ́wàá ṣùgbọ́n wọn kò dá mọ́kànlá padà fóun ṣe àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ́pẹ́ jọra wọn àbí sóra sóra bẹ̀bẹ̀ transaction àwọn àkàn wá ní transaction àbí àkàn wá láwòrán pẹ̀tọ̀ ìrìbà ṣe àkọ́kọ́ bẹ̀rẹ̀ jọra wọn àbí ọ̀jọ̀ra wọn. so tó bá jẹ́ pé immediately bá ní tọ́ta tó ṣe pé yọ padà máa san yọ padà lè kí ni sọ lọ́dà aṣọ mẹ́wàá nì àwọn kú mọ́kànlá kànà lọ́dà ẹ̀yà dírà mẹ́wàá lọ́wọ́ sàrọ̀ tọ́jú fún dírà mọ́kànlá hmm. náírà ten thousand lòún gbé kalẹ̀ wọn fẹ́ fún ọ̀yà tọ́jú fún ọ̀nà eleven thousand lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá ten thousand nù tó jẹ́ bí five hundred tó ti tó ti ẹ̀wọ̀n á ní tọ̀ ẹ̀wọ̀n fi gba eleven thousand lápẹ̀jú yìí àbí eleven thousand wọ́n kó ten thousand wá wọ́n ta wọn fún un wọ́n sì fún ní eleven ten thousand wọ́n kó eleven thousand fún un lọ́jọ́ eleven thousand ní one thousand note tó ti wọ́n ti fún ní five hundred wọ́n lọ́nà ní five hundred àbí wọ́n ti fún ní five hundred tí wọ́n jẹ́ ten thousand ṣe hàn pé tàfádọ́ ló ti jẹ́ kí ni ó ti ṣẹlẹ̀ kò sí láti ẹ̀ka hapò tó tàmátò hapò tó tàfádọ́ náà so torí pé jíǹsù kan náà ni owó sówó náà ni fíàtò hanfúnyà àti fíàtò alf tó yàtọ̀ òun kọ́lẹ̀ ní tàfíìr so tó bá jẹ́ pé ibi bẹ́ẹ̀ ọ̀bá ni wọ́n wá tàn kan onítọ̀ kí ni wọ́n ti ń pè sẹ́ẹ̀tì yìí àbí kọ́làmù yìí wọ́n ní ten thousand euro ó ti yé ten thousand kọ́làmù yìí ten thousand wọ́n yà fún lọ́wọ́ wọ́n tà ní eleven thousand fún nígbà tó kọta rẹ̀ lọ́mọta sọ̀kalẹ̀ rí sítánù hmm. hmm. ẹ̀kọ́ fẹjọ́ ra wọn tọ́ba ti sọ pé bákan náà wọ́n padà máa sanwó kọ́làm tí wọ́n pé ẹ̀ bá ní sanwó sùn ten thousand tẹ́ bá fẹ́ sanwó sùn wọ́n tàn ten thousand náà ìmọ̀ tẹ́ bá padà máa san wọ́n ẹ̀ san eleven thousand àti twelve thousand ìyàkótọ́ ń rírà sọ̀rọ̀ bẹ́ẹ̀ tàkì ìpínlẹ̀ ọ̀rọ̀ àjà tó tọ́ tó bá yẹ kí wọ́n á gbé nígbèsè bá ń fi náà pèjì rè. kò ní òun ò ní kíní ẹ̀ kò lóhùn lọ́dọ̀ wá ní padà máa fún un owó yẹn owó tí wàá yá owó yá owó yìí o òun yá ten thousand Àwọn padà máa padà fún un ní padà máa fún oṣù kan àbí oṣù kan sísìn tó ti yé àpèjúwe. so àwọn fi fún yín ní twelve thousand àbí tọ́ náà fẹ́à gbàtà pẹ́sù kásìlò twelve thousand wọ́n lè gbà so rìbá ni ṣùgbọ́n wọ́n tọ́ bá jọ àdó ọ̀jọ̀ra wọn so alimam alimam ẹgbẹ́ jàre tọ́lá rahmanulah wọ́n ní nínú àwọn akáyè wọn ni ṣùgbọ́n kò jọra wọn nígbà tí ọlọ́run tó dá wa tó dá ọjọ́ nǹkan tó sì ní ọjọ́ nǹkan yìí tó ti yàtọ̀ láàrin méjèèjì gbogbo tóun kó lè máa ronú làákàyè rẹ pé ọ̀nà tó fi jẹun kàkà bá ń ọyọ kó lè pàtì wọn náà bá ti yàtọ̀ láàrin rẹ dìpẹ́ wọn náà lòun ní iye náà lọ da yín wọn náà lọ da olùkọ́ báyìí wọn náà wọn á ṣe bẹ́rù lẹ́tọ̀ transaction ṣe lẹ́tọ̀ rìbá ó ń sẹ́kìn wọn sílẹ̀ wà lórí kálá àti máa rí náírà tàfíìm kí wọn gbà náà nígbà tó láti sọ pé yàtọ̀ òtún yàtọ̀ sí wàhálà náà wọn dàbọ̀ fẹ́ lọ jọra ń làákàyè sókè aláǹfààní ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله أحل الله البيع وحرم الربا ونسي بيع له لا نتا سما ونسي تري لا ونسي كن ونسي له ولا لول ونسي يا تنا ده تي يا تنا تي يا تنا ده ده ده شيك ما hikma rẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ òkú tọ́nà bá ní ká ṣe ọjọ́ ní tọ́nà pa aláṣẹ ní ká ṣe ni àbí tọ́nà bá ní ká má ṣe kíni. kábàṣì. Hmm. ṣùgbọ́n ó lè hàn sáwọn onímọ̀ náà ó sì má ṣe kíni. ó sì má hàn sùnmọ́. ṣùgbọ́n kò sí òní hikma ẹ bá àwọn aláìta mi sọ. lámpó fàfẹ́ mọ́ àlá láti àìlè وعليكم من حكمة في الجنة وربما يعوز نفسه لكنها akínà ọlọ́sọ̀dẹ̀ mp náà so kò sí yóò wà lẹ́yìn náà hikma lẹ́hìn lákòókò kan ọlẹ́mọ̀ lákòókò mi táwọn náà ọlẹ́mọ̀ lákòókò àwọn mẹ́mà eh, mẹ́rin lákòókò kan kọ́ táwọn mẹ́mà mi lákòókò mi àbí tó hàn táwọn mẹ́mà kan lákòókò kan ọlọ́run tó lọ ní kí nǹkan ló tó hàn táwọn mẹ́mà mi èyí wọn kò ṣe kò sí pọ́dà òkè tábà táwọn náà hikam táwọn lẹ́mí sọ náà tó wá ń bẹ̀rẹ̀ náà eh, transaction àti rìbá ọjọ́ tó ti yẹ torí pé tàbá wo transaction ẹni tó fẹ́ ṣe transaction yóò ṣe kíni yóò rajà yóò sanwó àbí tó bá sanwó báyà pọ́tọ́ ní ọ̀nà tó lè sanwó gan wàhálà lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ at least kó tó dá kòtò àsọ wáyé tí ọ̀sán tọ́wá fún ọ̀tọ̀ ọ̀sán náà kó tó wà sáré àbáyé kó tó ṣẹlẹ̀ ẹni pé má tàbá sanwó bóyá yóò travel má lọ kọ́ wọlé sídàmù. fẹ́ ewu ń bẹ ń bẹ i ewu ń bẹ ewu ń bẹ ń bẹ travel wọn máa fi ṣe ọ̀sán wọn sáré bọ̀ wọn mi o fẹ́ pé abi ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́nà kàtó pé láti kókó wáyé yìí náà yóò ṣe transaction transaction ayé sẹ́nà náà yóò transaction hmm. so ó lè má network network network ó lè má sí kó ṣe wékiní wọn lọ fún àwọn tí ò rówó àwọn tó o wọn tẹ̀sẹ̀ fẹ́ láwọn tí ò rówó kò tí ò tó bẹ́ẹ̀ pé ọjà tó bẹ́ẹ̀ rà nínú àsúrọ́kọ̀ màhàlíyà ni nínú ọjà tí ọjà tí kí ni. local market. ẹ́ local. tó jẹ́ local wà ní so kò ní sí wàhálà púpọ̀ àbí ìfúnná ọ̀sẹ̀ wàhálà náà irú ọjà mádẹ́kìnsìn irú ọjà tuntun ọjọba ìjẹ̀tí kan tuntun ọ̀rọ̀ àná dápẹ́ ní pé ọdúnkọ́lọ́ ọjà tuntun àti ọjà ọba àtàwọn ọjà mẹ́tì ń bẹ̀ ṣe hàn pé yóò lọ yóò lọ rà kọ́lá ọba tán ọmọ ẹ̀ wọ́n sàlẹ̀ gbé àbíkọ́rọ́ yẹn kan lọ gbé wọn kọ́ pé mọ́tò rẹ̀ ni o àbí máṣínì àmì àbíkọ́rọ́ yẹn kan lọ gbé obìnrin sàn pé obìnrin yìí ń bẹnu ìṣàbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ tòótọ́ bá yẹ pé yóò ṣèṣe rábẹ̀ ni yóò dọ̀ ara nǹkan tẹ̀ kọ́tọ́ dà bẹ́ẹ̀ kí gẹ́bí sóòpù mi gẹ́bí àbí gẹ́bí kí wọ́n ti ń pè é kó Ìbàdàn ìwọ ọsibí tí èsè bí ọ̀dọ̀ àtàlẹ́ bí wọn so yóò ṣe wàhálà ọ̀tún alábẹ́ tó ṣe àtúntò tó ń láti ní kíni so tọ́ba yá jẹ́ pé láti yàgbọ́ àgbàní bẹ́ẹ̀ náà fún mi ọ̀nà tó ṣe àtúntò láti ṣèwádìí ọ̀dọ̀ ẹ̀ńdẹ́bí ẹ̀ńpọ̀tì ọ̀tún lè yàtọ̀ ṣíìpù ni àbọ̀dọ̀ fún muslim ni o àdúkọ́ jẹ́ ọ̀rẹ́ ọ̀dọ̀ àwọn ọ̀nà tí wọ́n fi ń pọ̀tọ̀ náà ní tó máa ń lálàáfíà bí wọ́n tó máa ń ṣe kí tó máa ń fọkànbalẹ̀ jura wọn lọ wọ́n máa ń ṣe fọkànbalẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ sílé owó tó sì ń gbọ́dọ̀ sí lọ́sílẹ́sí bẹ́ẹ̀ náà lọ́sì tìbẹ́ sí kọjá bẹ́ẹ̀ mára wọn. tọ́ba wá wò ṣé wọ́n ẹni báwọn tó bá ń tajà ṣé tọ́ba lákẹ́ àmọ́kọ́ kí n tí wọ́n tà kó lé sí tọ́ra ẹ́ ṣé tó bá lákà ń kàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé ọdún tá a rí ṣé wàá máa ń ṣẹlẹ̀ níbi ẹni tó dẹ̀rẹ̀ kalẹ̀ tí ń yára yàn lọ́wọ́ tí ń bèrè. ṣé ń bẹ̀rẹ̀ ṣé ń bẹ̀rẹ̀. Christopher ni ó ṣe wà láǹjọ́ mi ó jù omi ó wà láti rí àpẹẹrẹ wàhálà àti ó ti lára àpẹẹrẹ pé kí ni sọ kódà bọ́jẹ́ pé wà ń lé ẹjọ́ míì lómi wa tẹ́lẹ̀ ẹlòmíì ní fóònù mẹ́ta mẹ́rin bíi tẹ̀sán ẹgbẹ́ márùn-ún <laughs> kọ́lá kọ́tọ́ di irú fóònù báyìí àwọn fóònù náà fóònù tí ń da ẹlòmíì lè ní mẹ́ta mẹ́lòmíì wọ́n ti gbéyẹ̀ ká wọ́n ti kàlẹ́ báyìí ẹ̀sìn tí wọ́n tó tó tiẹ̀ ẹ̀rọ wọ́n làbà. ẹlòmíì bàtà wá ti bí báyìí dé àwọn ìyàwó ní báyìí òní dàdọ̀ ẹ̀ ń dọ̀ àtàwọn ọmọ rẹ̀ fún bísíǹsì yẹn tó tó tó ẹ̀rọ gbé nínú akáyí náà ní òsán sọ́rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́ jẹ́rẹ̀ kọ́ fún yàn ní nǹkan kọ́ fi gba ntọ́jú bẹ́ẹ̀ ntọ́ fún yàn tó ntọ́ fẹ́ ẹ̀ṣẹ́ ìtẹ̀lẹ́ lọ nínú sọ́rí akọ́rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ti tajà ní inú ọdẹ wàhálà yìí. tọ́ so kátó wá wò ẹni tó jẹ́ business man ó da ọ̀nà tó fi kọjá wọlé yìí yóò lẹ́yìn tí wọ́n máa ń hẹ́pẹ̀ tí wọ́n máa jẹ́ tí wọ́n máa ń tẹ́lẹ̀ ní partnership pẹ̀lú ẹ̀ àbí tó náà máa lọ́wọ́ tí ń san fún un àbí dàpọ̀ rẹ̀ hmm. so tọ́jà bá dé báyẹn tí wọ́n ka ọjà yẹn sọ pé àbí ọ̀pẹ́ so ń tọ́mọ nípa ọjà báyìí báyìí so ẹni tí ó dé láti ibìkan síbì kan àbí tí wọ́n bá ọjà lọ́wọ́ ẹ̀ ẹni tí ó gbé ẹni tí ó bá ìjọba ìjọba bí ọjà ẹ̀ lọ síbi tí ti ra àbí dàpọ̀ rẹ̀ ó di mélòó ó di méjì ó di mẹ́ta mẹ́ta àbí ẹni tí wọ́n máa kọ́ pé bí ọ̀dọ́ bá ti ń ṣe kíní sí olè jẹ́kùn kọ́ náà tó máa kọ́ máa ń tó ṣe kíní tó ṣe ẹni tí wọ́n máa sínú àṣọ ọbẹ̀ ọdún mélòó mẹ́rin tó bá ní stọọ tó yẹ pé òun tó òun kọ́ lórí kọ́sítọ̀ yẹn tó bá rẹ́ǹtì yóò máa sanwó ẹ̀rọ sanwó ẹ̀ tó yẹ pé òun lọ́ba kọ́sítọ̀ yẹn yóò yọ̀wọ̀ ilé ìṣòro ilé ìgbàlọ́rùn tó bá tó wá ní stọọ yẹn bá ṣe títí ọjọ́ dà hmm. ọdún mélòó ẹ máa kà ó ọdún márùn tọ tó bá ṣe léyìn o ti yẹ tọ àwọn tí ń gbà tí ń gbà àwọn tí ń ṣe lábẹ́rẹ́ nù wa nínú sọsáyì tó àwọn tí ń ṣe kíni tí ń ṣe lábẹ́rẹ́ nù tọ òun náà wà ní tí ń tí ń dìvẹ́lọ́pọ̀ àwùjọ àbí ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ tí ń ṣe dáadáa sáwùjọ àbí òsì ẹ̀hẹ́ tó láwọn àti ń ṣe lábẹ́rẹ́ àbí bọ́lá fọwọ́ ṣọ̀ṣẹ̀ ní kọ́lá tó fi ọdún wọn wọn náà ní contribution ti ṣe láàrin àwùjọ mùsùlùmí ọ̀fẹ́ kẹ́nìkan wà á pè ó kẹ́nìkan wà lásán kọ́mọ́ nìkan ti ń ṣe ó náà kàtí fi ń pa títí ní títí ní pa títí nípa pé báwo ló ṣe kíni yóò ṣe dàgbà sókè òtí onírè bá ti ń jẹrìí bọ̀ rí bẹ́ẹ̀ kò sẹ́ńtì ń gbà ṣiṣẹ́ tó ń ṣe pé kíni ń àǹfààní làwọn èèyàn sọ fún àwọn àwọn ìtẹ̀tẹ̀jọ́ àfúrọ́dù mùsùlùmá àwọn tẹ́jọ́ ń bí àwùjọ tẹ́jọ́ ọ̀rọ̀ láàrin àwùjọ òun ni wọ́n lánìí kí lóun ṣe ń ni wọ́n lánìí torí ọjọ́ tó bá jẹ́ tó bá yá rìbá tó bá gbọ́ rìbá kọ́lá ọjọ́ báńkì lówó kíní sọ àbí kíní sọ tó bá ti wá gba owó òun tó bá ti wá gba owó òun ṣé àpẹ́ ọdún kí wọ́n ní pé bẹ́ẹ̀ ń tí ẹn tọ́ra jà náà ṣe jèrè ọjà tọ́ra ọjà ń tọ́ta jà wọ́n fi wọ́n fi jọ pé ẹn tí ń ṣe rìbá náà wọn náà wọ́n yẹ kó gbìn náà kó wọn ṣe kí nǹkan náà gbé ni pé àlékún tí wọ́n dà lọ́dọ̀ ń tàn bí tọ́wọ́n náà ṣe wá wọ́n náà ṣe gé ní owó tó dà lọ́wọ́ rẹ̀ kìsì ẹ pé kò lówó ó ṣe tó ṣe ṣùgbọ́n ẹ kó tó ń bá ti lówó ṣé ó dùn ara ní àbọ̀dọ̀ àbára ọ̀nà ń bá oṣù so àlékún tó ti kí ni yóò tìjọ́ kún bẹ́ẹ̀ bálẹ̀kún bá ti tó náà ni wọ́n máa yọ ń owó oṣù rẹ̀ àbí yọ bẹ́ẹ̀ máa rán ṣé ìnira ní àbáǹfààní ìnira irú àǹfààní tí wọ́n táwọn pẹ̀lú àǹfààní ọ̀hún ẹni tó jẹ rìbá tí ó jẹ ẹ̀rọ kàkà tí ó yọ òrìbá tí ó lọ́wọ́ torí àǹfààní ọmọ sáà yẹn mọ́sádà ti ń bẹ́ńbẹ́ ìnira ti ń bẹ́ńbẹ́ ó sì dédé tí ọba ju dédé mọ́sáà lọ tí ọba ju dédé àǹfààní ẹ̀ lọ ó sì dédé rẹ̀ ìrá tí gbogbo mọ́sáà tí ọba ti wá rí báwọn fẹ́ pé mọ́sádà ti ṣe dédé rẹ̀ wọn ò ní ka mọ́sáà ń fún mọ́sáà wọn ò ní ka kankan ẹ̀kẹ́ ń bèèrè mu ẹ̀kẹ́ ń bèèrè mu ẹ̀kẹ́ ń bèèrè mu ẹ̀kẹ́ ń bèèrè mu náà ti bá mi mọ́ بالحكم وهو غير ملزم وهو غير ملزم عليه هذا أنا قصد دو دو يكي مسحة أنا كني ما أفهم بمن ẹ wá ní tí ó jẹ́ ìnira ọ wá ti dé bí àǹfààní o kò sáǹfààní bẹ́ẹ̀ náà àwọn yẹn máa ní kò sáǹfààní bẹ́ẹ̀ ni wọ́n kò ṣùgbọ́n tí wọ́n máa sọ pé mọ́sáhà ń bẹ ń ìyẹn jẹ́ kí wọ́n kà fún àbí wọ́n sọ pé nígbà tí mọ́sádà agbóṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ti lè dé mọ́sáhàn nígbà tí ò sí mọ́sáhàn bẹ́ẹ̀ rárá ni ẹ̀yìn ọ̀nà òun yẹn máa falà nígbà náà ẹnu kò pé òun ní ṣe ìtìbá òun ní ṣe ìtìbá òun mọ́sáhàn yìí náà so fàmì báyìí ni ọ̀dà tó yẹ pé mọ́sádà bá ju kí ni lọ wọ́n bá ju mọ́sáhàn lọ níbi rìbá mọ́sádà ti bẹ́ẹ̀ bá ju mọ́sáhàn lọ hmm. tí èsì so látara bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n tọ̀síra wọn wọ́n tọ̀síra wọn so kátó wọn wọ́n pé gbogbo ntí ẹ bá ti rà ní nǹkan tó jẹ́ pé ẹ ti láǹtọ̀rọ̀ kì bẹ́ẹ̀ tán sẹ́kàn tó tọ́nu ṣẹ̀rí àyàn ó ti di tìyín ó ti di tìyín ẹni tó ṣe kí náà lè dá lọ́wọ́ yín so tó ta àkọlù bàtà bá ti kí tó tó pé àwọn mọ́tò ọmọ bẹ́ẹ̀ o ọwọ́ àwọn bẹ́ẹ̀ o tó pé síbẹ̀ o ẹni náà ti tọ́ sọ kò lè dá lọ́wọ́ yín kò sí kí náà kàn mọ́ ó ti yé so bẹ́ẹ̀ sì ni kò ní sí pé bóyá wọ́n ń kálukọ́ ọmọ àwọn kan pé ah gọ́fà burú ṣe ra wọn torí pé nǹkan tó tọ́lẹ̀ gbọ́ ṣe yàtọ̀ sí ń tọ́jú rìbá nítorí ń tọ́jú rìbá so tí ń yàwọ̀ náà tí ń yà mú owó rìbá so ẹ wá wò dáadáa láti pé nínú aká ìgbà ń yàtọ̀ síra wọn nínú aká ìgbà ń ṣe kí ni ń yàtọ̀ síra wọn so látara bẹ́ẹ̀ etí ọlọ́run bá sọ balẹ̀ kí ọlá bó ṣe rí gan náà nù lákàyè akẹ́dẹ́rẹ́ kò débẹ̀ bó ṣe rí gan náà nù. ẹ̀wọ̀n á fi rìbà wọn fi jọjọ táwọn ṣe kìyà tó wọn pè wọn fi wé àlùbẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n lẹ́yìn àkìyà tó àkìyà tó àlẹ́ fásitì ti bá wọn pè kìyà tó fásitì ti bá ẹnu ọ̀sán tó torí pé ní gbogbo kìyà tí wọn bá ṣe àti tí wọn bá lè ṣe tí wọn fi kankan tí wọn sọ̀tọ̀ tí wọn sọ̀tọ̀ tí wọn sọ̀tọ̀ lórí tó fi rẹ́ tí wọn sọ̀tọ̀ lórí.

أنا والخلفة لمنة أيدمين دعاء فساد الاقتدار فساد الاقتدار فساد الاقتدار كل نوع فساد الاعتبار كل نوع منذ قياسنا رأي في طلعة تقول الله رسول الله الصلاة النبي صلى الله عليه وسلم قلت لأن اسمها صحيحة قياس من أساس الاتباع المنطي. الله أكبر so انت تمام انت بان تقول قياس وانت ما تنشي بيه yàtọ̀ sí gbìyànjú tó ní máa bá gbìyànjú o tọkàn sí mistake ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ajá sí irú kìyàsí láì ǹgbà irú kí a máa máa ṣe kìyàsí ọ̀dá táwọn máa tọkọtọ lọ́wọ́ tọ̀rọ̀ náà bí pọ̀sọ̀nà so ìbílẹ̀sù ni aṣíwájú ń tọ̀ ń bẹ ìbílẹ̀sù ni kí ni aṣíwájú ń tọ̀ ń bẹ torí pé ọ sọ pé kàlákùtà ọ̀nà kẹrù nínú kàlákùtà ọ̀nà tó inú kàlákùtà nínú náà kàlákùtà nínú kàlákùtà nínú pé so that òun lórí ẹjọ anábẹ́ adáhùn ọ̀bá torí pé ní anabi adam aláwọn dá níbi ẹrọ̀fọ̀ òun sọlá ti dáhùn níbi iná wọ́n fi ọ́n sọ̀rọ̀ tẹ̀ wọ́n sọ̀rọ̀ tọ́lá ti dá níbi iná ó fi wé wọ́n wá di pé òun ọ̀sọ̀ òun sọ̀rọ̀ iná ọ̀làjà ju òun sọ̀rọ̀ ẹ̀fọ̀ lọ sọ̀dọ̀ lójú tiẹ̀ tó ti lé <laughs> so láti lára jùlọ pé òun sọ̀rọ̀ àṣọ ìṣòjò ọlọ́run pàṣọ rẹ̀ tọ́lá ń sọ pé ah, ẹ sọ ìṣòjò قياس الدوشن كده قياس قياس أخذ الاعتبار فما شاء الله يعني رحمه الله وصار النقاط كمية الحق ملحق درس كان شيء انت وصلنا المنسوب في شيخ عطية رحمه الله شيخ عطية في الطالب كان في داته ما في الحق ما مذكره pé wọ́n lọ pé ntí kìí àti bẹ́ẹ̀ tún ṣe wọn gan ròró dáadáa ni wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ kan gan ọ̀dájọ́ wọ́n sọ̀rọ̀ kí ni lọ ọ̀dájọ́ wọ́n sọ̀rọ̀ ìlànà ọ̀dájọ́ ọ̀dájọ́ ìlànà torí pé ní ẹ̀rọ kan ní ó ti kan bọ̀bẹ̀ ó ti rúgbìn bọ̀bẹ̀ tí ó hù iná ọ̀lẹ́ ọ̀lẹ́ ti kan bọ̀bẹ̀ fọ́hù iná máa bà nǹkan ní fẹ́ẹ́ ṣù ní bà nǹkan ní tó bá sọ̀rọ̀ so kò sẹ́ni tí ọ̀la ẹ̀ka bàtà yóò tutù mọ́ra yóò sọ dẹ̀bẹ́ àtọ́lá nìkan síbẹ̀ yóò sọ ẹ̀fẹ̀ síbẹ̀ jọ́n sásàlà yà wọn kàn tẹ́ pé yà sọ pé bí àkèyà sùn ẹ̀ wẹ́ kò sí ọ̀tún tó gbọ́sọ̀ takọ̀ láká ẹ̀gàn yàtọ̀ sí kó takọ̀ ọlọ́run àbá sùn hàn tó takọ̀ rà níbi wọn sọ so ndì wọn ẹ ẹ ìdẹ́ni mọ̀lákẹ́wà rahman rahman èrò rẹ̀ náà nà kìyàsì àfẹ́ràn kọ́lá tàfẹ́ràn ẹ̀rọ ní màkà ìjànà so mẹ́rin àwọn ojú kọ́nà mẹ́tẹ̀ẹ̀sì yàtọ̀ ká tó wá wo èrò rẹ̀ náà kìyàsì àwọn kẹfẹ́rí máa ń ṣe àwọn kẹfẹ́rí àwọn àtàlọ́ àwọn ṣe àtàwọn mọ̀nàdìkẹ́ mọ̀nàdìkẹ́ náà máa ń ṣe àwọn kótó nǹkan àwọn àkókò ọ̀jọ̀ mi wọ́n rọ̀ fún àwọn àwọn nílaka ẹ̀ níwọ̀n pé kò sí laka ìjọba àwọn náà laka ẹ̀ tí ò pé náà mẹ́tẹ̀ẹ̀ta máa rọ fún sí orí àwọn akéwà fásitì àwọn náà <laughs> fásitì àtẹ̀bá ẹni tí àwọn kẹfẹ́rí náà tó ń ṣe wọn sọ ní ẹ̀yìn ẹ̀jẹ̀ mùsùlùmí ìtẹ́ni ká má bẹ̀rẹ̀ nígbà òkú bẹ̀tẹ̀ wọn ju èyí lọ pé ẹ̀yìn ń dùn fúnra ní ọlọ́run ló ti pa òkú fún rẹ̀ wọn yìí má ṣe n'ala ìfọ́nì aláwọ̀lẹ̀ ayẹyẹ yóò jáde lókun ẹnìkan àmọ́ ṣe kó ẹjẹ́ wọn sọ náà. ẹni tí wọ́n máa ń sọ́ndà ẹni tí wọ́n sọ́ndà náà pé wọ́n sọ́wọ́ tó ṣe ìtọ̀ níyà iná àti ìṣètò sẹ́mi ń já dálà àwọn àfáàbọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ rà á ẹ̀yin náà tó ń okú bẹ̀tẹ̀ lọ́pá ṣe ń kéèyàn ẹran tó tẹ̀ pẹ̀lú okú bẹ̀tẹ̀ lọ́pá lóòótọ́ ṣe ń tọ́nà wọn pa á lórí ju tí ẹ̀yin dùn lọ́rẹ̀ ẹ̀mí tẹ́yìn dùn so wọn máa ń pè tí ń bẹ́ẹ̀ bí okú bètè dànù nínúra èyí tí ọlọ́run fi ọlọ́run ní kàrin ìdàrẹ́ ọmọ tò ní lọ́lọ́run èyí táwọn táwọn alákàrin ìdàrẹ́ ọmọ máa ọlọ́run ọmọ bẹ́sẹ̀ tó wọ́n ní okú bètè yẹn habas ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti okú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùsánà náà yàní tí a bá fi lè tí a bá fi lè jẹ́ ìní àti máa bẹ tí máa ń máa tó lè ṣẹlẹ̀ sí àtìyàn ọlọ́run ọmọ bẹ́sẹ̀ tó. yàtọ̀ ọgọ́ngọ́dì ìnira ni pé ọlọ́run ká má ṣe ká má ṣe ẹ so bẹ́ẹ̀ náà ni àwọn kan náà kan nǹkan tí ó ṣe bẹ́ẹ̀ so yàtọ̀ sí wọ́n sọ pé àwọn onímọ̀ sọ pé pé nǹkan báyìí pé ebi bá pa gan-an tí ò sí tí ó jẹ tí ò sí alága tí ó jẹ tí ó pé òkú mi tó láwọn jẹ tí í ṣe ara àlẹ́ sẹ́lẹ̀ tà pé kò jẹ wọ́n ní àná àárín ìgbà tó bá jẹun dọ́rọ̀ rò òkú mi tó kò ní sinmi kan fún ń lọ bẹ́ẹ̀ so ọlọ́run ọba ọba hakeem wọn náà so rìbá ayàtọ̀ sí jíjẹ́ èlé ayàtọ̀ sí kíni ayàtọ̀ sí àgbẹ̀ siri sódà a sì mọ̀ pé gbogbo environment eh, gbogbo òdúsí rèé tí ọba máa ń wọ́n sì wà kálù nàrà rẹ̀ so wọ́n wọ́n máa dúpẹ́ wọ́n dàn dára láwọn ẹlòmíràn so wọ́n dára lọ sí dáńdọ́rọ́ dáńdọ́ wọ́n dára láwọn ẹlòmíràn kí náà máa ṣẹlẹ̀ bá a fà máa ṣẹlẹ̀ sí wọn náà ni wọ́n wík mẹ́sàn-án máa ṣẹlẹ̀ sí wọn wọ́n sì jẹ́ níta máa tẹ̀lé àwọn ọ̀rẹ́ tí wọ́n dìpẹ́ ń tọ́ lórí yẹn wọ́n máa tẹ̀lé àwọn sàn wọ́n máa dìpẹ́ dára fún wọn wọ́n inú nǹkan tí máa ń jẹ́ kí tàdọ́kùn máa ṣẹlẹ̀ náà nìyẹn àtọ̀dọ́kùn ìtìsọ́dí kí nǹkan máa wọ́n inú nǹkan tí jẹ́ máa ṣẹlẹ̀ náà nìyẹn tó ti so inú olóòlù ẹ̀ náà ni pé kí èèyàn ṣe kí ni kí lè ṣe ọ̀pọ̀ kí lè ṣe ọ̀pọ̀ lù náà ló ronú kí wọ́n máa dálé sẹ́lẹ̀ tí wọ́n bá dálé sẹ́lẹ̀ tí wọ́n sọ dẹ̀rú tẹ́ bá wọn tàn fi ṣe ẹ tẹ́rì ṣe nǹkan yẹn tó tún wà lòlò yín bí ọba lò sí ẹ bá ti import ilé yìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ yàtọ̀ sí pé ọdún nǹkan gẹ́gẹ́lẹ́ máa lọ rà so tẹ́rì bá ti ṣe báwọn ṣe hàn pé kò ní di pé ẹ ṣe kí ni ẹ̀yàn kò ní di pé lóyún ó depend lórí ìgbó mi so bẹ́ẹ̀ ṣe wọ́n import ẹ̀ bá ti jẹ́ àwọn kan mìíràn ní import ẹ̀ import ẹ̀ ṣe lọ́dọ̀ yìí ẹ̀yin náà máa ní kẹ́mítẹ́ máa kó lọ síta fún mi fún ọ تمام ثم تكن ثم صوم هنا العيب الدنيا يحكمها قانون مع وضع ضعنا صلاة الشيخ عبد الشيخ العلامة الشيخ عبد الله شقيق رضي الله آخر شيء على رسول الله رحمه الله سو هنا ما ترى كده أقام حتى ثاني كان سو لا ترى يوم إن تشات إنه إنه تيجي أنا تقول تشات كم بيني حلو sódà ẹ̀rọ̀dà tí ẹnu ẹ̀kọ́ tí kíni láti Dangote tí wọ́n ṣe kíni rìfáínàlì tí wọ́n ṣe ó láǹfààní ẹ̀bẹ̀ láǹfààní ìyàtọ̀ sí lónìí ìyàtọ̀ ń bẹ sí dàkẹ́ àti ìtẹ́ àti àti ẹ̀sẹ̀ ó láǹfààní bẹ́ẹ̀ kábà wà tó ń kọ́tọ́ sọ̀rọ̀ ní àdáyé ń sìn nípa pé ìran ti rí àwọn táwọn akíní eh, bá jà fẹ́ so ó jẹ́ pé ń tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí ọba ti rẹ lẹ́yìn bá àbá máa rẹpọ̀ three thousand àbí four thousand allah allah wọn ti dáhùn táwọn àbí ọ̀hún so ká fi ọgbẹ́ lẹ́yìn náà ká fi rí àwọn kan ní ká fi rí àwọn kan so then àwọn tí eh, ẹnu tí inú ọ̀nà pé kí àwọn máa tajà kí àwọn máa rajà kọ́sùn náà bẹ́ẹ̀ kí àwọn máa dálé sílẹ̀ kí wọ́n káwọn máa fẹ̀yà ṣiṣẹ́ yóò jẹ́ kí aburú kéré nì ń sáà tó kábẹ́ ọ̀rọ̀ torí pé kéṣe obìnrin ní ọ̀daràn ẹlòmíràn nítorí ọ̀daràn ni pé àyè tí ọ̀jẹ̀ kọ́nà kọ́sùn náà yóò yẹ ṣe mo bá rẹ̀ fún o kí ẹsẹ̀ tó fún o ṣùgbọ́n ń tó wọ́n ní masters ẹlẹ́mẹ́lẹ́ ní phd phd sí pọ̀tùnbá masters ẹlẹ́mẹ́lẹ́ ní tọ̀ eh, first degree ṣe ń sìnkọ́ dáadáa ọ̀nà kọ́ṣọ́ àwọn yorùbá kọ́ṣọ́ àná èyí ni ẹsẹ̀ tó sun wọn o ọ̀daràn náà ni wọn o ṣùgbọ́n tó sàṣẹ kí ni. àtijọ́ pẹ́lú mi tẹ́ pé tí wọ́n bá mú pé olè ní kẹ̀kẹ́ báwọn wọ́n tẹ́lẹ̀ mi kọ́ kan lọ́dọ̀ wọn lọ́pàá báyìí wọ́n mọ̀ yẹ o pé èbó nù sọ̀tì mo tẹ́lẹ̀ mi bá tẹ̀ ń sọ ìbò lásán so àwọn onírìbá ò lè wọn ò lè help kò sí kí wọ́n help wọ́n tún kà kún un ẹ̀yàn ten lè dọ́ọ̀lẹ̀ fẹ́kẹ́ ni wọ́n à lè help wọ́n tún kà kún un bí eléyìí bá bá ti lọ dọ́wọ́ ìlẹ́jì kan tí ó rí kàkà sí kí ni ó ṣe hmm. tọ̀ bá wọn ní jẹ́ pé fún adẹ́tọ́ náà ti jẹ́ ọjọ́ ìṣe àgbàǹdà pé ọyá ẹ́ ní ọ̀sẹ̀ pé tọ̀ òun rẹ́dì ọ̀kan ní ọjọ́ níbi ọ̀sẹ̀ ìṣẹ́yìn sheikh amúyọyá wọ́n sọ̀rọ̀ débẹ̀ wọ́n sọ̀rọ̀ débẹ̀ ìyẹn àwọn òṣèré tí ìpàlọ́ ọ̀nà ìbọn tán ẹnìkan tán ẹni tán sẹ́ni sínú sá ní ẹnìkan náà kan náà dọ́dá nínú ìsàhájú lóru wọ́n ṣe kéèmì ìsàhájú lóru wọ́n ti mú akọ́wọ́ ìsàhájú tá a fi fọ́ta àti ẹ̀ka ti dàgẹ̀ wọ́n bá rí aláàtì ẹ̀ nílò fifty million five thousand lọ́sìkò níbi ìyẹn tẹ́lẹ̀tẹ̀sán tó wọ́n ti mọ̀ rò pé tẹ́lẹ̀tẹ̀sán yìí kìlọ̀ tó yóò ti máa pàrọ̀ pé wọ́n máa lọ sí wọn lọ́nà ọjọ́ kẹfẹ́ tẹ́lẹ̀tẹ̀sán wọn bá wọn jí ọ̀rọ̀ tó lọ́tẹ́ náà tí àwọn àti máa ń bẹ bá ṣe sí mi náà ṣe sí mi náà wọ́n lọ tún wá gbé kíni mẹ́díkù kíni ẹ̀ bá ti tẹ̀ra tán wọ́n lọ ìgbà kan ó tún yọ òkè tọ̀ ó tún kún ìzẹ́rọ̀ yẹn kà ó tún kún ìzẹ́rọ̀ yẹn kà kà. zẹ́wọ̀n méje ní àrí àrí àwọ́dún àtọ́lé bẹ́ẹ̀ nígbà tí ọ̀nà tàhájì ní akọ́nà kọ̀ṣọ́ rẹ̀ ọ̀nà tàhájì ọ̀nà tàhájì ọ̀nà kọ̀ṣọ́ rẹ̀. àtúntà tó wà kan lásán bá ọ̀sẹ̀ àgbà ayé tẹ̀mú. ọ̀nà sọ̀rọ̀ àgbà kọ̀ṣọ́ rẹ̀ ọ̀nà ayé tẹ̀mú lọ. ọkọ̀ àgbẹ̀dọ̀ àti tìtọ́ sọ̀rọ̀. ṣe àfẹ́kọ̀rọ̀ pé bẹ́ẹ̀ kọ́ eight thousand bá rí ìdọ̀tí fifty thousand fifty thousand one ó rí ìdúrà rẹ̀ bá ń lọ kò sí ìdílé àgbọ̀dé lọ́wọ́ ẹ̀ dé wọn ẹ̀ tún sẹ́ni fifty thousand sí tún ara tún rí ara fifty thousand ẹ̀ ń túmọ̀ sí pé ìtọ́lọ́ rí ìdúrà wọn á tún bọ̀ pé so ọ̀rọ̀ kò sọ wọn bí oṣù kọ́lọ́ kọ́lọ́ kọ́lọ́ ah wọn ní bí oṣù náà kò lè sọ fún ìyàwó kò lè sọ fún ìyàwó kò lè sọ fún ìyàwó.

wọ́n ti ti sí so <laughs> so ẹ wọlé wọ́n gbé wọn àti wọlé lẹ́nu wọ́n bí táwọn ti bára wọn bára wọn níbi tí ẹ ah, pé ilé náà wọ́n sọ pé ilé wọ́n sọ wọ́n yáyàn pé ilé náà yá yí ìyẹn sojú ọ̀tẹ́ pé àbálẹ̀ jẹ́ màmí bíi wọ́n sọ àwọn ọlọ́run ti tọ̀ nígbà tí wọ́n sọ pé ọ̀gá wọn náà jáde tó pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọn fẹ́ pẹ́ ẹ rí àdáàtọ̀ fifty million wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọn ṣe ẹgbẹ́sẹ̀ fún wọn ṣe náà ni wọ́n bá wọn ṣe ṣé tí wọ́n bá wọn ṣe wọ́n sọ fún wọn pé sọ̀rọ̀ iṣẹ́ kọ̀ọ̀kan ten ten million ṣé ẹ̀ náà ni wọ́n bá wọn dúró yẹn ten ten million wọ́n ti dúró kan èèyàn kan ten million nígbà wọn ti yàn máa ń lòdò èèyàn àti wọn ti yàn máa ń kalẹ̀ wọ́n máa ń kalẹ̀ yẹn wọn lọ sọ pé ọlọ́run bá lọ pé pé wọn nígbà kan lọ sọ ọlọ́run bá lọ pé ẹ kò tó sọ kí wọn pé ní kí wọn pa àbí kó sì máa ṣe náà ó ti so wọn sáré lọ sáré lọ lébẹrẹ fún mi ọmọdé sáré fẹsẹ níta wọn níta wọn sá ti dú wọn ti àbọ̀dé pé márùn-ún lọ wọn sá ti ń tàn wọn àpà wọn gbà tó délé wọn lọ ìfẹ́fẹ́ nìkan kò tó bẹ̀ wọ́n á dọ́wà sí ìmáàmù mọ́sáàsì wọn wọ́n á sí ìmáàmù tó ń dọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ń bẹ fún ẹ̀mí àti ẹ̀jẹ̀ ẹni ẹ̀rú wa ba ẹ̀ kan sáà sunkún sunkún sunkún ọba fún mi àmọ́ gbàgbà parí pé ṣé náà wá tó bá ẹni tó bá ṣe kaba àwọn tó tó bá sáwọn ọ̀dà tó bá wọn ọ̀dà tó bá sáwọn kaba wọn lọ́ba lọ fún ọ kókó lọ. àlọ́fẹ́ wọn bá wá resign tuntun wọ́n ṣe wọ́n á pẹ̀lú àwọn ọ̀sán ọ̀gá ọba jáde ńlá àwọn tó máa rú àwọn àfa ìlú àwọn rẹ̀. túnbẹ̀ sọ́kọ lọ́nà ní àti lálejò aṣojú ẹ̀ lọ́nà àti wọ́n wá fa ẹ̀sẹ̀ ọ̀sọ́kọ̀ ọ̀ṣẹ́ mọ́ ẹ̀ṣẹ́ mọ́ kí ni. wọ́n ti máa rú àwọn lóye wọ́n sì gba kìnní táwọn fáwọn òṣìṣẹ́ kankan wọ́n lè kódà káwọn tó máa bá lọ́dọ̀ wọ́n sọ pé wọ́n bá gbé tíkẹ́ẹ̀tì sí fún un wọ́n sọ bí ṣe ń dúró èèyàn gbogbo àwọn ti ká ọwọ́ ti ní wọ́n ká kọ́lá kò sẹ́nì kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò sẹ́nì kan kò sí nǹkan àwọn nìkan tó bá lọ́ọ́ ṣe. bíbí ẹ̀wá bíbí kí ni máa bẹ̀rẹ̀ nítorí wọn pé bá ṣẹkọọ sí ìparí ọ̀rọ̀ ọjọ́ àwọn ìdíjú fún mi fún mi bá sọ̀rọ̀ ni pé àwọn ẹni tí ń jẹ rìbá aburú kan kéré ju aburú lọ lọ ẹni tí ń jẹ rìbá náà láti mọ̀ pé ó yàtọ̀ sí títà rírà títà rírà ń ṣe ń ṣe ń wúlò bí bísí tún dòrò bẹ́ẹ̀ ni ó ti wúlò fún ìlú so sọjá tún jẹ rìbá ìnira ní kọ́bárà yìí ìnira ní irú ìnira ń gálẹ̀ tí ẹ lọ ní ìfẹ́ lórí pé tí ń tẹ̀lé ń ṣe yìí ṣẹṣẹ pé ó jẹ túnṣe ó ṣe ṣe sọdà fún tòótó rẹ gà kọ́nà kọ́ ṣọ́ra kọ́nà kọ́ sàmì náà wà so n tó sọ ìṣẹ́ni yẹn ẹ̀kọ́ nítorí àwọn kan mí náà bẹ tẹ́tẹ́rẹ́ ní ọkàn fóònù ní bẹ́ẹ̀ pé àwọn kan rí aláṣẹ inú kẹ́sàn tẹ́ bẹ́ẹ̀ rí àwọn kan rí aláṣẹ kìíní àwọn ọmọ ìyàwó ni wọ́n tẹ̀lé ó ṣe kìíní tẹ̀lé ẹ̀rọ tí wọ́n ń lo àkáàtì ní kankan wọ́n ti ọ̀gbẹ́ni àwọn náà wọ́n ti kí ní oṣù náà lọ sẹ́tọ̀ ara wọn. náà kọjọ tí ń bẹ kọjọ tí ń bẹ ẹlòmíràn ní sẹ́tọ̀ ọba jẹ́mánì àkọ́ sọ́ńtọ́ ọba jẹ́mánì nígbà tí ó ti pé àwọn lọ́wọ́ àwọn ní kí wọ́n lọ́wọ́ nìkan kọ́ ọ̀rọ̀ wọn náà kí wọ́n náà lọ́wọ́ kò sí ìtọ́tọ́ ń bẹ̀ tó ní kúkúrú ìyàtọ̀ ń bẹ láàrin yorùbá kìí torí ọ̀rọ̀ báyìí bá àkàdá ọdún mẹ́tọ́ mọ́ àwọn ọdún mẹ́tọ́ sọ́dẹ̀ sí ọ̀nà náà ni pé tọ́wọ̀n bá tọ́wọ̀n bá ya lówó yóò ṣe ní nǹkan tó bá ṣe ṣe lásìkò tó bá ṣe wọ́n máa ń nà kan jọ́sẹ̀ lórí kí lọ́dọ̀ sọ òun náà àkókò ẹ̀kọ́ fi lówó òun gan tí wọ́n máa ṣe pé sára lóde sọ́ni tọ́ọ̀tù àlùbẹ́rò àti rìbá ni pé ẹni tí ń tajà bó sọ wọn kó jèrè kó lọ nǹkan má jèrè àdé lóòótọ́ wọn kọ́ lóòótọ́ màá sára kó ti kíni kó jèrè ni o kó sì ti kíni yóò sì máa tọrọ rẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n dọdọdọdọ nǹkan bí ọba tó máa rí dọdọdọdọ nǹkan dọdọdọdọ nǹkan dọdọdọdọ ọdọdọ kọ́ lọ́wọ́ kíni lọ́dún wọn nígbà tí ọjọ́ máa ń dọ́dún so mo tẹ̀lé pé èrè ọ̀rẹ́ ọmọ

nígbà tí wọ́n ti fọ́ọ̀nù kan lọ́wọ́ aṣojú ẹ̀ wọ́n padà gbàgbà wọ́n padà sábà bí ẹ̀kọ́ náà kọ́ṣọ́ rẹ̀ nínú àwọn nìkan tó ẹgbẹ́ ń ṣe bí ṣẹ́ẹ̀sì kan wọ́n tọ̀ gbẹ́gbẹ́ ìlú dákúntọ̀ tí wọ́n sọ fún mi wọ́n lọ sọ fún àwọn ọmọ rẹ̀ pé ṣé wọ́n rò pé àwọn ní kíni kan ṣe kán ṣe kán ṣe fáwọn ṣe ara wọn wọ́n sí lọ́sẹ̀ ọ̀nà kan dárí kó àwọn yìí yẹn tó lẹ́nu tó tó ọba kú tó ọba rí ó sọ táwọn ọba rí kí nìkan sọ fún mi. àánú òní wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ contribution wọn ni wọn contribute for that social and àwùjọ ṣé títà rírà rí bẹ́ẹ̀ ni. àwọn tọ́lẹ̀ àwọn sáré lọ́wọ́ sáré bọ̀ yìí níbi títà rírà ṣé ọmọ ilé ìbá ti bẹ́ẹ̀ nìkan ni àwọn tó wà lẹ́sìn bẹ́ńsì ẹni kíkà ríra ṣé ọ nílò ìbámu sílẹ̀ kò ní jọ̀kọ́ sílẹ̀ ó jọ̀kọ́ sílẹ̀ ẹ̀mọ make bí ọ̀sẹ̀ ọ̀jẹ̀ ọ̀sẹ̀ kékeré ọ̀rọ̀ tó bá bẹ̀rẹ̀ wá lọ́sẹ̀ tó ń sinmi tó sọ tó náà ọ̀nà kọ̀ṣọ́ ọ̀nà. tí kíní ẹ bá ń develop àwọn tó náà ní àwọn tó náà ní àwọn tí wọ́n fi ọ̀bẹ lọ́wọ́ sílẹ̀ tí wọ́n fáwọn ìyanṣẹ́ àwọn ìyanṣẹ́ lábẹ́ wọn owó fáwọn àgbà wọn náà tó ń fi contribute sí àwọn àwùjọ kan àwọn tó náà tó ní wọ́n máa dùn wọ́n lọ pé oṣù wọn sá dàyè báyìí ó kéré ní ọkọ̀ ní àbí lọ́sẹ̀ àbí lójúmọ́ àbí sẹ́ńtẹ́ tó ń jẹ rìbá tó wọn náà fàmí ti fáwọn ìyàbẹ́ bẹ́ẹ̀ tó dàrí báyìí ni wọ́n máa bàjẹ́ lọ́lọ́ tàbí tẹ́ bá ti rọ̀ sàn wọ́n bá ti rọ̀ tí wọ́n ti wọ́n yọ ní kíní àti tí wọ́n yọ fún wọn ní dùn nínú ní dùn. sẹ́nì kan rẹ̀ ẹni tí ó yà ó tí ó yà lọ́wọ́ lọ́nà tó dá tó ní dàrí bá kó wá lọ síbi ẹni tí ó yà ní rìbá nígbà tí rẹ̀ ọ̀tẹ́lẹ̀ rẹ̀ dàrú nígbà tí ìrìn àdàlù tọ̀ dada ibrahim àwọn ti ní ṣọ́ọ̀bù kékeré tọ̀ wọ́n sọ pé ẹni sábà àti bẹ́ẹ̀ èèyàn náà ń bẹ níbi àyọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó ní ìrìn àdàlù bẹ́ẹ̀ so ọmọ nǹkan ṣe àlọ́ ọ yàtọ̀ gédégédé dẹ́ títà rírà ó ní ọ̀dà kékeré wọ́n ṣẹ̀dá fátírì kálẹ̀ǹsì ṣé ń ta ọjà ẹja wọ́n ní wọ́n wọlé lórí tí wọ́n ń tẹ̀lé àwọn tàǹdà dáre tàǹdà sọ̀rọ̀ ó ní tí wọ́n ṣe fún sọ́ọ̀lù àti pé àwọn náà máa gé ní wọ́n ṣe kìíní bẹ́ẹ̀ ó ní àṣọ. kọ́dà náà àtúntò tó máa fi jẹ́ sí àwọn ọ̀dọ́ ẹlẹ́ni tó bá lówó tí wọ́n bá níbi pé ó lè pátáṣì pẹ̀lú àwọn àwọn náà máa tán níyàwó rẹ̀ ń bẹ̀ àwọn dìbẹ́lẹ́pọ̀ rẹ̀ ń bẹ̀ ó ní rìbá rí bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ àǹfààní yẹ̀yẹ́ tí ó jẹ́ àǹfà àǹfààní tí ó jẹ́ ibú fún ọ̀dọ̀ ọlọ́run ó nìkan náà máa jẹ́ àbáyọ̀ àná 9,000 tó ní mo sọ wọn náà tẹ wọn náà tẹ thousand ten thousand tó wọn yóò bá yóò bẹ́ẹ̀ nìkan kiri. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mìíràn bẹ́ẹ̀ àti sáńgẹ́ business ọ̀rẹ́ ni wọ́n wà ń jọ ni ọ̀rẹ́ ni wọ́n ti kiri ọ̀rẹ́ ni wọ́n wà ń jọ ni so ọ̀dọ́hun tẹ̀ èrè wa kò sí ọtí màpá ọjẹ́ rẹ̀ ọtí màpá ọjẹ́ rẹ̀ kọ́dà ní ní bísíǹsì tọ́yá kí ní tọ́yá ní bísíǹsì ẹ̀ ní wọ́n tàkọ̀ sí ọjọ́ bá kàn yín olùdókòwò kan kọ́ láti gbé nípa kí nígbà pàṣẹ́tì nígbà ní kíní nǹkan gbà ní sábà sọ pé ọkọ̀ akíkì ní ọ̀dọ̀ ọ̀dọ̀ nítorí màdìtì nù. kọ́dà bó kú àánú rẹ̀ àánú tiẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ tẹ́lẹ̀ ní àyàn rìbá. so béèrè bá ti kéré bá ti tó kíní bẹ̀rẹ̀ èrè bẹ́ẹ̀ kọ́ lẹ́nu kíní àkọ́ ọ̀hún tí ẹ wà máa ọ̀ tẹ̀ kíní ọ̀hún ò tiẹ̀ kò sí pé kíní kọ́dà bí bá ti ń pẹ́ sí ẹjọ́ <laughs> ti máa ti gbọ́ sùkọ́ nǹkan ṣàlùmọ́ ìyàtọ̀ gédégédé ní ẹ̀yẹ torí káwọn sàlàyé àwọn ọba ìtòrí àwọn làákàyè ẹ̀mí ọ̀rọ̀ pọ̀ nínú làákàyè àwọn ọba ìtòrí làákàyè ẹ̀mí ọ̀rọ̀ mọ́. lójú ẹ̀ ànánà tẹ̀sí ní haram ọlọ́run ní transaction ọ̀sẹ̀ lẹ́tọ̀ ìyẹn ti tó ìmọ̀ tó bá jẹ́ pé òun fẹ́ lò làákàyè náà ni. tó o dọ̀nà yìí làákàyè tó bá tẹ̀wọ̀n tó bá ti kí irú àǹfààní tó bá lọ́wọ́ rí bẹ́ẹ̀ bí àǹfààní tó bá lọ́wọ́ mú tì ó lọ́wọ́ láǹfààní pé kára bá ń lé ṣé àǹfààní yẹn ń jọ sí ṣẹ̀rí àtà fún kí náà fà ara tó lè tó lè pẹ́ẹ́bẹ́ tí wọ́n máa jára sí fún gọ́tà ní ọmọ sọ́ọ́ jẹ wọ́n lè jára sí òhò wọ́n lè mọ́tò sọ wọ́n lè jọwọ́ oṣù kó ná ọjà tó lè jọwọ́ oṣù fẹ́ pé ó wá ti fún sai ba fa nawa ne ba fa nawa ne akwai mana su da mai masu bai masu da nasu in hafa rafa ga yana rafa ga yana da yana ne so that in san fa ne ai da fa ne ta ta subhana da ai ta ji na ta ko ya fa so no on on da da on da da on an mai an kai ke an bari manje e ko da ta mai kai ṣé nígbà tí ẹlòmíì bá dàgbà ẹ rò pé à ní ti ti kíní gan yàtọ̀ sí pọ́ṣẹ́ lọ́n ẹlòmíì ti dókó tó dó àǹkan bẹ́tẹ́ pé àfẹ́ máa ká máa máa sọ ní kíní báyìí ẹlòmíì ọ̀rọ̀ tó yẹ pé wà fáhẹ́sì tó burú jẹ wọ́n máa ń lóògùn lọ́tọ̀ láti lè fún lóbìnrin àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe eh, aburú jù wọ́n rò pé àwọn ọ̀dọ́ ni àkọsílẹ̀ ọ̀gbìn ti lè tó yóò tún máa bẹ̀rẹ̀ wọn sí nígbà tí tí wọn tí mo lọ síbi kan tí mo rí náà tí wọn fi kan bá ń lọ yìí ah, àwọn àdìbẹ̀nà sẹ́ni wọn á rò wọn pẹ̀lú ẹ̀jì wọn àdàwọn dàgbà pẹ̀lú àwọn kan jẹjẹ ẹgbẹ́ ẹgbẹ́ tí wọn tó dá ṣàṣùwàṣù kí ni gbádùn rẹ̀ so tí wọ́n bá sọ pé ìyọnu bẹ́ẹ̀ wọ́n jọ yọnu síra wọ́n jọ yọnu sí pé ẹ̀ńtọ́rẹ́ bí ata ẹ̀ńtọ́rẹ́ ìyọnu bẹ́ẹ̀ bí ẹbí yọnu sí máa wà láàrin ẹ̀ńtọ́rẹ́ tajà ẹ̀ńtọ́rẹ́ rà bẹ́ẹ̀ ni ẹ̀ńtọ́rẹ́ gba ìbá nǹkan kan máa ń àní ìyọnu ṣẹ̀rẹ́ ọ̀kà fún ṣẹ̀rẹ́ ọ̀kà fún ada tó bá ní yọnu yọnu ti kaba wọn láàrin ẹ bèrè pé ìwọ sọ yọnu tó gba ìbá pé ọjà alternative wà pé ẹnìkan ẹ̀ tọ ibi tó wá fẹ́ lọ èrò lọ fẹ́ mú bẹ́ẹ̀ tí ó wá sọ́dọ̀ ní kí n fún ọ lówó kọ́ ọmọ san fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó fẹ́ sáwọn láì ní dalè bá àbí kíní kíní ọ̀mù àbí kí n bá yáàgì kan kíní ọ̀mù. tí wọ́n bá ń kọ́ bá náà àǹfààní bá ń bẹ́ẹ̀ lọ́sẹ̀ kó lọ́dọ̀ tó bá lọ́wọ́ lọ sílẹ̀ ẹ̀sẹ̀ àti ẹ̀nà sílẹ̀ yìí kò sí láka ẹ̀sìn mọ́ni àbí bẹ́ẹ̀ ni kò sí láka ẹ̀sìn mọ́ni tó kọ́ so gede kalẹ̀ kó lórí kíni òun ṣe ní kíni òun ṣe lé ìwà lórí. òṣèré nínú àwọn ènìyàn tí ń lẹ́ lẹ́ iná nìyẹn wọn kò ṣàlùkọ́ sàmì máa kó dé tiwọn. so kí n be gege bi dena ni ibi wahalalowo boya oro mari olorun yato lenu ede oun se transaction ati business o se ni kini sente je ewe igbe ki won gbera kale ko lori kini oun se ni kini oun se le iwa lori osere ninu awon eniyan ti n le le ina niyen won ko saluko sami maa ko de tiwon so ki Thank you.

àti ọ̀rọ̀ rìbá ìtàkàbà wọn ẹ̀yẹ rìbá ìfàlù rẹ̀ àtọ̀ rìbá nàṣíà níbi tẹ́nu ti kù tó bẹ́ẹ̀ mara wọn lẹ́nu ti kù oríṣiríṣi àwọn kan tó àti ká farabalẹ̀ jẹ́ ká ọlọ́kọ̀ fún wọn ṣùfàtò fún wa nígbà tí tó afẹ́ tú tìrì bá sámú náà nígbà tó lọ́jọ́ kékeré tó ọlọ́kọ̀ fún wọn ìyá bẹ́ẹ̀ náà àwọn masáìlì mi ò máa ń bí àwọn jẹ́mi sọ́ọ̀tì lọ́kọ̀ọ́ ọlọ́run kò kò sí fásitì fún wa kò sí wọn kò sí wọn jẹ ká bàjẹ́ kò sí nílò ẹ̀rọ kò sí ká bàjẹ́ kò sí ká lè kò sí nílò ẹ̀rọ fún wa náà wọn náà lọ sọ ní ọ̀sẹ̀ fún mi tàbí àwọn ọmọ mi kò ṣe lọ́wọ́ ẹ̀rọ ìgbà ìgbà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀